ó dolóbìrí po nìkan ah! nàjà tó ń tò wú ilé já fẹ́ fi rí so. Ah, wàhálà ti wà. àdùnní o. ẹ̀yin olùfẹ́ mi máa gbọ́ o. kò sí nǹkan kan tọkùnrin kan lè ṣe tó lè catch me by surprise àti ọkọ mi fi opportunity yẹn máa ṣe ṣe lókè. ṣáàmù alájí tí mo sọ fún yín pé mi ò ṣe pàdé yes now. sáyé ìta ọmọ làwọn ẹni pé kéèyàn máa jẹ jọlọfra jọlọfra jọlọfra omi ń sì mú mí sí oúnjẹ oríṣiríṣi. jọ ṣé ring tó wà lọ́wọ́ yìí tọkọ ẹ fi propose ẹ ṣé òun náà ló fi máa ń cheat like òun ló fi máa ń gun orí ẹ báwo ni íńtánẹ́ẹ̀tì ṣe fẹ́ dùn kí ni gist lover fẹ́ gbé kí làwọn gossip mi ò fẹ́ sọ ọlọ́wà ní ìwú. ẹ ṣáà mú orúkọ mi nà títí láyọ̀ èmi máa tì í débi tẹ́ ẹ fẹ́ dé ẹ má wọrí. omi ṣe é. and don't worry let me just lick you. You track ìyàwó ẹ. bẹ́ẹ̀ni. ọ nìyá àtàkùn. ẹ olúwa o. fúnra ẹ sínú ṣùùsì kan tó ṣẹlẹ̀ yìí ṣé mi má máa sọ̀rọ̀ sọ̀rọ̀ same size. Ah!